أمر يجب علينا جميعا أن نكون على بصيرة منه وأن gbogbo olùjọba lẹ́yà lẹ́yìn sallallahu alaihi wasallam títí di ọjọ́ ìgbọ̀dẹ̀ ìgbòyàmà ẹ̀rẹ́ àjọmọ́ kútùbà wa tó ní yóò máa sọ̀rọ̀ nípa àlàyé nípa manhajú as nípa ojú ọ̀nà tí àwọn ẹni àná àwọn ẹni rí as-salafu àwọn ẹni ìsájú wa nínú tí wọ́n jẹ́ ẹni rí ojú ọ̀nà àwọn tí wọ́n rìn tọ́lọ̀wọ́ bá láti sí wọn ojú ọ̀nà àwọn tí wọ́n rìn ilé tẹ́lẹ́kọ́ ní ọ̀nà ìlú ojú ọ̀nà tí a tó eléyìí báyìí òun náà nìkan tí gbogbo àwọn tòmí tí ó máa tàmádà sí ìbádàlọ́ gbígbà àgbọ́yé manhajjú sálà ojú ọ̀nà alámọ̀ríkà ni wọ́n tó pàtàkì gan nítorí gbígbàgbọ́ yí rẹ̀ òun náà ni ó mú wa ma ìjọ́ra ẹ̀rin ojú ọ̀nà yìí bákan náà òun náà ló jẹ́ pé ó mú wa láti lè sàlàyé ẹ̀kọ́ àlúmà àbí àwùjọ tí àwọn náà tàbí gbé nínú ẹ̀yìn ìbádàpọ̀ إن لأئمة السلف من الصحابة ومن تبعهم ومن اتبعهم بإحسان عباد الله إن لأئمة السلف من الصحابة ومن اتبعهم بإحسان أصولا اتفقوا عليها أي أمس يضوها نجد يوم بفوا أن يساج وينير بل لقوا يا الصحابة رضوان الله عليه أو تؤدي يوم النبي àwọn tó sẹ̀mí pẹ̀lú Ànábì sallallahu alaihi wasallam tó jẹ́ ní sáájú wa lórí Islam wa man ittaba'ahum bi ihsan àtàwọn tó tẹ̀lé wọn tọ́jọ́ ma kí òun wọn pẹ̀lú dáadáa àwọn tá a wí yìí wọ́n ní àwọn usul wọ́n ní àwọn wọ́n dẹ̀ yẹ pẹrẹ gbogbo ẹni tí ọ bá yapa ìpìlẹ̀ wọ̀nyí tí ò sí lórí ìpìlẹ̀ náà wọ́n bi bí bídà wọ́n dẹ̀ pé àwọn ojú ọ̀nà wọ̀nyí àbí ẹni tó bá rí ojú ọ̀nà yìí wọ́n pè ní wọ́n pè ń yìí wọ́n bákanáà gbogbo ẹnikẹ́ni tí bá ń rí ojú ọ̀nà tó yapa sí ojú ọ̀nà táwọn sálà minna sọ̀hábàtì wọ́n mẹ́rin tàbá ẹ̀kùn ní ìsára bẹ̀rẹ̀ látòrí àwọn sọ̀hábà tàwọn tó tẹ̀lé wọn pẹ̀lú dáadáa ẹni tó wáyé فيعود إلى أمرين هما àwọn ìpìlẹ̀ wọ̀nyí ẹ̀yẹ rúṣin ọlọ́ọ̀bá ilé tó yẹ sí pé àwọn àìmọ̀tò sẹ́là àwọn ẹni ìsájú ẹni rẹ̀ àkọ́kọ́ tó fi yàtọ̀ sí àwọn mí tó si sí n'i nínú àwọn onífẹ́ inú àwọn oníbídá àwọn ìpìlẹ̀ wọ̀nyí ó ń padà a الأمر الأول عباد الله مصدر الترقي. الأمر alákọ̀ọ́kọ́ òun náà ni ìpìlẹ̀ ibi tí a ti máa ń mú ẹ̀rí lórí ẹ̀sìn wa gbogbo nǹkan tá a bá fẹ́ fi sin náà bá pátá níbo ni masdar níbo ni ìpìlẹ̀ láti mú àwọn nǹkan wọ̀nyí níbo ni ìpìlẹ̀ tá a padà sí nígbà bá fẹ́ mú ẹ̀sìn wa ó jẹ́ àdìsọ́kàn wa ní o ìtàkẹ́ ní àdìsọ́kàn tàbí ma sin náà wá pé ìgbàgbọ́ mi dúró lórí nǹkan báyìí ní mo láti máa mú ìgbàgbọ́ náà mo ládìsọ́kàn nǹkan báyìí nípa nǹkan báyìí ní mo láti máa mú ìgbà òkúmọ̀ àwọn sálàm tí máa mú àwọn ìbáadà ilé táwọn oríkèríkè ara ṣe ní mo láti máa mú ẹ̀rí ẹ̀ àwọn ìbáadà ilé táwọn وهو الكتاب والسنة والإجماع àwọn ibi táti máa mú àwọn ẹ̀rí wọ̀nyí àwọn àdìsọ́kàn wa àwọn ìbádàtù eléta ń ṣe àwọn ìbádà ìjọ́síta ń ṣe pẹ̀lú oríkèjì ara àtẹ́lẹ́ta ń ṣe pẹ̀lú ahọ́n wa ibi táti máa mú ẹ̀rí ìbádà bọ̀ òun náà ni alkitab nínú tí ọlọ́wọ́ bá ti sẹ̀kù àrùn kẹrì wà sunnatu àti nínú súnà Ànábì sallallahu alaihi wasallam ilé ìfẹ́ pé òun náà ní nǹkan tí Ànábì sallallahu alaihi wasallam bá sọ àbí nǹkan tí Ànábì sallallahu alaihi wasallam tó wá ṣe àbí nǹkan tó wá ṣe níwájú Ànábì sallallahu alaihi wasallam tánàbí fi rìnlẹ̀ tánàbí ọ̀tá kò nǹkan mẹ́tẹ̀ẹ̀ta ìrẹ́tẹ̀ ní súnà òun ni al-masdaru thani min òun ẹ̀sìn wa ìpìlẹ̀lẹ̀ kẹta ìbádàpọ̀ òun náà ni àkìjmáà àkìjmáà òun náà ni ìpanupọ̀ tí àwọn olùmọ̀ àwọn olùmọ̀ nínú a nínú Islam ìpanupọ̀ wọn tó bá panupọ̀ lé lórí òun náà ni ìpìlẹ̀lẹ̀ kẹta tí ẹni kẹta ọ̀yá bá nínú wọn lórí àlámọ̀ yìí náà òun náà ni ìpìlẹ̀lẹ̀ kẹta náà wọ́n ti sẹ̀rí يبقى لازم مواسي وإله الله فأهل السنة والجماعة لا يستمدون دينهم من الخشوع أما أهل السنة والجماعة هو كم مواسي وندي الله أهل السنة والجماعة لا يستمدون دينهم من عقولهم أو أهل السنة والجماعة ما كم مواسي وندي الله كيوم وإنما يستجدون دينهم من الكتاب والسنة والإجماع وما موسي ونبي أهوان ومتع قريناني ونالي تي الله بديس القرآن الكريم فما وجدوا في القرآن الكريم قبلوه وقاموا عليه gbogbo tọ́bá ti rí nínú قاموا عليه واستقاموا عليه وود ولوري وسي بيودي لوري ولم يكن من عادتهم ان يلتفتوا يمينا وشمالا ودسينو سيسي àwọn salaf kama wọ̀tún wòsì lẹ́yìn tí Ọlọ́run bá àdíkẹ́lá bá ti parí ọ̀rọ̀ kan àbí tí wọ́n bá ti rí ẹ̀rí lọ́rùn kò ààrùn jẹ́ yìí wala yarduna al-kitaba بقول أحد من هذه الأمة كائنا من كان wọ́n jẹ́ kí ń dá Kùránì padà pẹ̀lú gbọ́rọ̀ ẹnìkankan náà l'umma ìgbó ti mú kẹ́ni ẹjẹ́ wà láàrin ọ̀rọ̀ ìyíni wọ́n jẹ́ ní dá Kùránì padà pẹ̀lú orí ẹnìkankan wà láàrin dúnà kìtàbà wà súnnà tàbí fi àkọwàlìhìn àǹfúsìhìn wàbí àrọ́ìhìn bẹ́ẹ̀ ni wọ́n sì ní máa dá Kùránì àti súnnà padà wọ́n ní wọ́n takò pẹ̀lú ìròyìn wọn àbí àwọn tí wọ́n bal ya'khuduna bima huwa waridun bil kitab àwọn alùsùn wal jama'a àwọn máa gbámú ogun tó wọ́n náà Qur'an wa kadhalika يأخذون بما هو وارد من السنة النبوية الصحيحة الثابتة بأن أنواز ما يبامو وما يجمو gbogbo tó bá wá nínú súnnà Nábì sallallahu alaihi wasallam ilé ìtọ́lá làfíà tó fẹsẹ̀ rí rẹ̀ وأعني بالسنة كما بينت سابقا أقوال النبي صلى الله عليه وسلم وأعماله وتقريراته eléyìí tí wọ́n pàdéwò pẹ̀lú súnà nábì sallallahu alaihi wasallam gẹ́gẹ́ bí ìsàlẹ̀ ìsáájú òun náà ni àwọn gbọ́nà wà nábì sallallahu alaihi wasallam máa ń bí bayan nábì sallallahu alaihi wasallam aqwal wa af'al wa taqrirat gbogbo náà ti sàdíbi sí lọ́wọ́ nábì pé ànábì lọ́sọ̀rọ̀ ọ̀rọ̀ أهل السنة والجماعة إذا سمعوا قول النبي صلى الله عليه وسلم تقشعر جلوده àwọn alùsùn wọn jama'a tó bá ti gbọ́gbọ́ náà ànábì sọ ara wọn a máa gùn má sọ ara wọn a máa dìde nígbà tó bá ti gbọ́gbọ́ ànábì sọ tọ́lọ́ sọ́tọ̀ ń sọ fáwọn láà yàtọ̀tọ̀ pọ̀lú ìlà àkọlù ní àkọwálì nàbí sallallahu alaihi wasallam àwọn alùsùnà ọ̀jàmá àwọn kí ń fàtíọ̀ wọn kí ń fàjọ lọ sí di mímú ọ̀rọ̀ nàbí sallallahu alaihi wasallam ní ìlàjọ lẹ́yìn yìí alladhina idha qila lahum qala rasulullahi sallallahu alaihi wasallam fayaqulun alladhina idha qila lahum qala rasulullahi sallallahu alaihi wasallam yaqulun ماذا قال الشيخ الفلاني وماذا رأى الشيخ الفلاني أو لم يقل به الشيخ الفلاني ولم يقل به الإمام الفلاني ولم يقل به كابر من أكابرنا eléyìí náà ti yàtọ̀ sí àwọn tó yàtọ̀ sí wọn tí ó kí ń sáàlù súnnà àwọn tó yẹ́ gbà tẹ́lá fún wọn ní ọ̀rọ̀ ànábì sallallahu alaihi wasallam fánàbí ní báyìí wọ́n ni a ṣéwù lágbájẹ́ ọ̀sọ́ bẹ́ẹ̀ ìmáàmù lágbájẹ́ ọ̀sọ́ bẹ́ẹ̀ àwọn àgbàlagbà ìkánà àwọn àgbàlagbà ọ̀sọ́ bẹ́ẹ̀ وإذا قيل له قال رسول الله صلى الله عليه وسلم لم يلقوا لها بالا لم يلقوا له بالا tẹ́bá sọ fún ọpá nẹ́bì ní báyìí kódà kò tí ẹ̀ ní ara kò tí wọ́n tí ẹ̀ ní pọtí sí wọ́n tí ẹ̀ ní kùnlá bí ìgbà wípé ẹ̀ ń sọ àṣẹ́rẹ́ létí wọn ìgbà ìgbà míì ẹ̀rù ọmọ ẹ̀bà ẹ̀gẹ́ láti fún wọn pé àtọ́rọ̀

يستمدون دينهم من الكتاب والسنة والإجماع لا يأخذون لا يأخذون عقائدهم إلا من هذه الأصول الثلاثة أهل السنة والجماعة wọn kì í mú àdìsọ́kẹ́ ara wọn ìgbàgbọ́ wọn kì í mú níbi kankan فهم يأخذون عقيدته وقاعده من هذه الأصول الثلاثة àwọn alùsùnlẹ̀ tó jẹ máa àwọn máa mú àkíyà wọn àdìsọ́kẹ̀ wọn nínú àwọn ìpìlẹ̀ mẹ́tẹ̀ẹ̀ta yìí wọ́n ní ní ìkẹta lẹ́dìsọ́kẹ̀ wọ́n ní kí kẹta rílẹ̀ àyàdúkọ́ jẹ́ sí pé nínú àwọn ọ̀nà mẹ́tẹ̀ẹ̀ta yìí wọ́n ti mú wala yuqaddimuna 'alayha qawla ahadin min an-nas ولا يقدمون رأي أحد من الأئمة على هذه الأصول الثلاثة بل ونتي روليا نتساجو أو إقلمة بل هم يحترمون هذه الأصول ويقدرونها ويبدلونها تبديلا عظيما أو أهل السنة الجماعة وما قيد لمدة وما قالقا wọ́n á bàbára rẹ̀ wọ́n á di ọmọ wà láyà tẹjú nàbí ápùn wà lábẹ́rẹ̀ yìí aláìsáàmì wáyì ti rí Nabi sallallahu alaihi wasallam wọ́n ní fìlàkà ìwọ̀sẹ̀ rí tọ́lá máa fi taku ọ̀rọ̀ ọlọ́ọba gbogbo nǹkan to tó yàtọ̀ fún ọ̀rọ̀ ọlọ́ọba tó jẹ́ wáyù wọ́n ní fi بل يجعلونه تابعة للمنقول لا متبوع àwọn alùsùnà ìjọba وما في fi làákàyè wọn tẹ̀lé ولا tọ́bá wá látọ̀rọ̀ náà àti tọ́bá wá látọ̀rọ̀ ànẹ́bì wọn ní kí ń tọ́bá wá látọ̀rọ̀ ànẹ́bì àti tọ́bá wá látọ̀rọ̀ náà bá tẹ̀lé làákàyè wọn wọn ní ti làákàyè wọn síwájú kan máa fi ẹ̀rí tẹ̀lé wọ́n máa wá fi ẹ̀rí sọ̀pọ̀tì làákàyè láà báyìí àwọn ti àwọn alùsùnà gbogbo tí ẹ̀rí bá ti sọ òun náà máa fi làákàyè wọn tẹ̀lé wọ́n ti ẹ̀rí síwájú làákàyè wọn máa tẹ̀lẹ́rì ibi tẹ́rì bá ń gbé làákàyè wọn lọ ni wọ́n máa ṣe kẹ́ni wọ́n máa lọ eré lápásúnmọ́ sọ pé nàdúrù máa tẹ̀lé ní àìsù dáàrọ̀ gbogbo bí kíbi tẹ́rì bá gbé wa lọ òun náà lọ nàkúrù máa tẹ̀lé ọ̀rọ̀ òfin ẹ̀ndàl hawa wà pẹ̀lú ẹ̀rí gẹ́gẹ́ bí ewé ṣe máa ń wà nípa àtàtẹ́gùn máa ń bẹ̀ ní yóò bá ní ilé tó bá wu ẹ̀fúfú lẹ́lẹ̀ òun náà ló ń darí ewé oko sí fàhálù sunnah wal jamā'ah yadūrūn máa jẹ́lí ní haythu lọ ni wọ́n lọ idhā qāla ad-dalīlu kadhā wa kadhā ìtẹ́rì bá sọ pé báyìí báyìí nìkan rí ìtẹ́rì bá sọ pé ìtẹ́rì bá sọ pé ìtẹ́rì bá sọ yẹn ìtẹ́rì bá sọ pọ́rọ̀ wà ìbẹ̀ náà lọ́rọ̀ wà lọ́dọ̀ eléyìí báyìí ó ní ìpìlẹ̀ ahlus sunnah wal jamaa'ah eléyìí báyìí ó ní ìpìlẹ̀ as-salafu salih àwọn ẹni rẹ̀ ṣáájú min as-sahabati wal ladhina ittaba'uhum bi ihsan bẹ̀rẹ̀ látòrí àwọn sọ̀hábà àtàwọn tọ́jọ́ ma kí wọn tẹ́tẹ̀lé wọn pẹ̀lú dáadáa fa'ílà hàdà náàdì nàbẹ̀yùkùn ìfúwánàna ìbádàlọ́ lórí ojú ọ̀nà yìí orílẹ̀ ń pè yí sí ẹ̀yàn ọmọ ìyá wa ẹ̀yẹ rúsì ọlọ́run bá tòótọ́ kúùnù àìlàmàkánà àléyìí tẹ̀fẹ́lìkù ẹ̀mẹ́ ìyapa lórí ẹ̀ wà iyyakum an taraw ra'yan wa an taqulu qawlan wa an ta'taqidu i'tiqadan ma lam yakun alayhi as-salafu as-salih ẹni sọ́ra ìbádàlọ́ láti máa rí àwọn ọ̀rọ̀ yìí kan láti máa sọ àwọn ọ̀rọ̀ kan láti máa ní àwọn àkídà kan nígbàtí ẹ̀bá ti dá àwọn sọ́làbù lórí ẹ̀ ìtẹ́bìrì wà láti tẹ́bìrì ẹ máa tẹ̀lé gbọ́nà àwọn ẹni ìsáájú ẹ má dáadáa rẹ̀ ti ọkọ̀ ìpù fíìtù àwọn ẹni ìsáájú wọ́n ti tó yílẹ̀ ní tẹ́ẹ̀mà tẹ̀lé allahumma salli ala muhammadu wa ala ali muhammadu kama sallaita ala ibrahim wa ala ali ibrahim innaka hamidum الحمد لله والصلاة والسلام الأتمان الأكملان على خير خلق الله نبينا محمد وعلى آله وصحبه الطيبين الطاهرين وعلى كل من استنى بسنته إلى يوم لا ينفع مال ولا بنون إلا من أتى الله بقلب سليم ويا إخوة الإيمان ويا عباد الله هذه الخطة الثانية بعدما انتهينا من الخطة الأولى ففي الخطبة الثانية عباد الله نبين أن من خالف السلف بمصدر التلقي لم يكن منه ولا على أدله أرجوك الله àtọ́rà lékún kí ọlọ́ọ̀bá tí ó rà jẹjẹ tán lọ́wọ́ fún ẹ̀mí lẹ́ẹ̀kan sí eléyìí báyìí ni fúnpa ẹlẹ́ẹ̀kejì lẹ́yìn tàà ti parí fúnpa alákọ̀ọ́kọ́ ìbádọ̀kọ̀ nínú fúnpa ẹlẹ́ẹ̀kejì láti sàlàyé fún wa wípé gbogbo ẹnikẹ́ni tó bá ti yapa sí àwọn ẹgbẹ̀rẹ̀ ìsáájú àwọn sọ̀hábà àwọn tàbíyìn lórí mọ́síláwù lórí ìpìlẹ̀ títà tí máa mú ẹ̀rí irú ẹni bẹ́ẹ̀ ò sí lára wọn nìyẹn o irú ẹni bẹ́ẹ̀ ò sí lójú ọ̀nà àmà wọn nìyẹn o wà yóò ẹ́kùn ní àrí àhàwá ìwà gbídà yìí a الاصول الثلاثه الي ذا يدي ذا يجب على اهل السنه والجماعه او اكن باو وكك وانا بين ذا يدي كك وانا بين ذا دي سوك كك اي ابي تبع موني ما هو اللي في لبته تاعي وانهم لا يعتبرون احدا مستنا بسنه النبي صلى الله عليه وسلم ولا يعتبرون احدا يسلك هذا الطريق إلا إذا كان يأخذ عقيدته وعبادته من هذه الأصول الثلاثة bákan náà wọ́n alùsùn náà jama'a wọn kí ń gbàfẹ́ nìkan kan ṣe súnnà Nabi sallallahu alaihi wasallam wọn kí ń gbàfẹ́ nìkan kan rí ojú ọ̀nà Nabi sallallahu alaihi wasallam àyàfi ẹni tí bá ń mú àwọn ìpìlẹ̀ sí rẹ̀ nínú àkídà rẹ̀ àdìsọ́kàn rẹ̀ àtàwọn ìbádà rẹ̀ tó ń gbé ìgbé jẹ́ ara ṣàfihàn rẹ̀ nínú àwọn ọ̀nà mẹ́tẹ̀ẹ̀ta yìí ولذلك ينزعجون أهل البدع هم الذين يعتمدون على على دينهم على ما هو مخالف لهذه الأصول الثلاثة. إلى أن alù súnà tó jàmáà wàá kó yíwa pé gbogbo ẹnikẹ́ni tí bá ti ń mú àwọn ẹ̀sìn rẹ̀ níbi àwọn ìpìlẹ̀ mẹ́tẹ̀ẹ̀ta yìí nínú àwọn oníbídà àlọ́wà ذلك أن أهل البدع يجعلون اعتمادهم في حقيقة الأمر على غير هذا الأصل eléyìí báyìí dídá ẹ̀rí pẹ́pẹ́ àwọn onídídá wọ́n máa ṣe ìgbé ara lé ṣe rí gẹ̀gẹ̀ wọ́n máa gbára lé àwọn nǹkan mí tó yàtọ̀ fún ìpìlẹ̀ yìí nínú ẹ̀sìn wọn wà ìnàmà àìláwọ̀ kóòlì ní ètò máa ń gbára lé òun náà ní orí wọ́n máa ń gbára lé wọn wà àárọ̀ ìní wà àbúwá ìní والإجماع عتي قلق الأمة توافق ما ذهبوا إليه طبعا تواني سي طبعا باركم انت لك يوصموا استأنسوا بذلك òun wọ́n bẹ̀rẹ̀ sí máa lò nígbàtí ẹ̀rí bá sọpọ́tì làákàyè wọn náà máa ń nígbàtí ẹ̀rí bá ti gbogbo nẹ́sọ̀ kùrán tó bá ní jọ bí ìpàpẹ̀rẹ̀ ẹ̀ ń fi ọlọ́ọ̀bá wú ẹ̀dá ẹ̀yí ẹ̀dàkó ẹni kọ̀ọ̀bá lákẹ́ ìmú ẹwà ní iṣẹ́ ìgbàlérò pẹ̀lú ẹni pé نسأل الله تعالى السلامة والعافية نسأل الله تعالى السلامة والعافية أمنا مالك لكم كل وعقل قصة ولكم ولهذا كان هذا الأصل حقيقة هو التفصيل هو الفيصل بين أهل السنة والجماعة وغيرهم من أهل البدع والفرقة إليه بقى لما على مجال زي في اليتان سوي òun gẹ́gẹ́ ní ìyàtọ̀ tí ń bẹ láàrin Ahlu Sunnah wal Jama'ah àtàwọn tó yàtọ̀ sí wọn nínú àwọn onídídá àtàwọn tí wọ́n wà nínú ìyapa sí Ahlu Sunnah wal Jama'ah nítorí التيمي رحمه الله تعالى وصلي في تقرير هذا الأصل العظيم وما تنفي في ليه ما تنفي له ولقال بعض العلماء أقام بعض صحيح وأهل السنة والجماعة لا تتعدى الكتابة ولا والسنة وإجماع السلف الصالح àwọn السنه والجماعه هو كنتايو القران هو كنتايو سنه النبي bẹ́ẹ̀ náà fi ń tayọ ìpanupọ̀ àwọn sálàbù sọ́ọ̀lẹ̀ wà náà tẹ̀tẹ̀bẹ̀ àtìmọ̀tàṣáàdìhà wọn àjẹ́ kí ń tẹ̀lé tó bá rújú wọn kí ń tẹ̀lé ìrújú wàtà òyìnláwò ìtìrọ alfitna wọn àjẹ́ kí ń tu ní tukútu ní tọ́gbọ́n ẹbí dábì tún ẹni sábì kó sọ̀hábà tàwà tàbí yìí àwọn tí wọ́n máa ń tẹ̀lé àwọn sọ̀hábà tàwà àti gbogbo táwọn mùsùlùmí bá fẹ́nu tọ́bá papọ̀ tọ́bá kò lé lórí fọ́ọ̀lán nínú ọ̀rọ̀ ni wípé ọ̀rọ̀ yíwà nú ẹ̀sìn wà á màdà àbí inú sẹ́ni tẹ́lifọ́n a 346 wọ́n ní faman qala bil kitabi wa sunnati wal ijma' gbogbo ẹnikẹ́ni tó bá sọ nǹkan tó wà nínú ti al-Qur'an al-Karim tó bá fi ń sọ̀rọ̀ wa sunna tó yẹ gbogbo tí ń sọ̀rọ̀ tó fi ń sì bá ní sọ̀rọ̀ ẹ̀ sọ bákẹ́lẹ̀ pé fàálà kulli mu'minin alla yatakallama fi shay'in min ad-din ọjọ́ rẹ̀ lórí mọ̀mìnì mẹ́kọ̀ gbọ́dọ̀ sọ̀rọ̀ kankan nípa ẹ̀sìn illa tab'a lima ja'a bihi ar-rasul sallallahu alaihi wasallam ń tẹ̀lé tí ní kọ̀gbọ́rọ̀ ní àdìjọ́ kan síwájú kó tó rẹ̀rì látọ̀dà mẹ́rin ní jẹ́bẹ̀ kọ̀gbọ́rọ̀ sọ̀rọ̀ kan kọ̀gbọ́rọ̀ sí ìbáàdà kan síwájú kó tó rẹ̀rì látọ̀dà mẹ́rin kọ̀gbọ́rọ̀ bá wájú ànẹ́bì sí ìkẹ́kẹ́ wájẹ́ lé kò tí nímọ̀ nípa tánẹ́bì sọ nípa nǹkan ẹgbẹ́ bẹ̀rẹ̀ sí ṣe fúnra rẹ̀ kọ̀gbọ́rọ̀ síbẹ̀ báyọ̀ ń lórí máa kọ́ọ̀lù yóò máa wo tánẹ́bì sọ́lọ́sọ́lọ́ ويقول قوله تبع لقوله يوم وفي أمر التلوى النبي صلى الله عليه وسلم وعمله تبعا لأمره يسمى في ذلك تليس النبي لهم فهكذا كان الصحابة بينهم صحابة شيء ومن سلك سبيله من التابعين له بإحسان àti gbogbo àwọn tí ó lójú ọ̀nà wọn nínú àwọn tí wọ́n tẹ̀lé àwọn sọ̀hábà pẹ̀lú dáadáa wà á ìmọ̀ ti mùsùlùmí àti àwọn àyíma mùsùlùmí bẹ̀rẹ̀ lórí àìmọ́ Abu Hanifa wà Malik wà Shafi'i wà Ahmad bin Hanbal وغيره من الأئمة بل لو تأخذ الإمام أبو حنيفة الإمام مالك الإمام الشافعي أحمد رضي الله ولا يؤسس دينا ليكون دايس من كله فلهذا لم يكن أهل منهم يعارض النصوص بمعقوله nítorí tó jẹ́ pé ẹ̀ lérí kankan náà wà yí mẹ́yìn pẹ̀lú látọ́lá àwọn sọ̀hábà lè tó dé kó wá máa takò ẹ̀rí pẹ̀lú làákàyè rẹ̀ ولا يؤسس دينا غير ما جاء به الرسول صلى الله عليه وسلم آه سيكون في كان لا يتقوم سيكون النبي صلى الله عليه وسلم موضوع وإذا أراد معرفة شيء من الدين والكلام فيه نظر فيما قاله قاله الله والرسول صلى الله عليه وسلم tọba fẹ́ mọ̀ kẹ́kẹ́ nípa ẹ̀sìn àbọ́fẹ́ sọ̀rọ̀ kan nípa ẹ̀sìn yóò kòye sí tọ́nà ọba sọ àti tánàbí sọ̀rọ̀ sọ̀rọ̀ sọ wà nínú yẹ̀tà àìlànà wà bí yẹ̀tà kẹ́ndà nínú ọ̀rọ̀ ọlọ́wọ́ bàtí rọ̀nà mẹ́bí ló ti máa kẹ́kọ̀ọ́

wọn kí ń ṣe ìbára tí wọn kí ń fi ìbára lẹ́ tí wọ́n ti sọ́dọ̀ Ànábì sallallahu alaihi wasallam wọn àjẹ́ kí ń fi tìsí ní tí wọ́n bá gbà látọ̀dọ̀ Ànábì sallallahu alaihi wasallam bal ala bẹ̀rẹ̀ wọ́jà bí súnnà tàbí wà bí kòhò lẹ́yìn náà tàbá wá rí pé súnnà kásà fọ́ ti èrò wọn wọ́n wà tẹ̀lé wà ìlàá tọ́bá ti wá rí pé súnà takò lámì bá ní ìdáríkà wọn ní kí àrípa ilé ìdáìmọ̀ ní wọn nínú súnà ìwọ́n takò wàpọ̀ yíta wájá yúwà tó kọ̀ nípò àyàrọ́dù àìhà tẹ̀kù ìbọn tọ́bá wá wọ́n làwọn nílò ní kẹta nàbí bàbá ẹ̀ eléyìí báyìí ó ní ìpìlẹ̀ tí a ní láti gbọ́yé tí àwọn ẹni rẹ̀ ìsáájú tí wọ́n ní wọ́n fi là tọ́lọ̀bà nípa bí lójú sí wọn èyí náà ni kẹta wa náà lẹ́rìn táàfi là nínú ẹ̀sìn wa táàfi ní máa sẹ̀sìn tọ́lọ̀ ọba ọ̀rán wa táàfi ní máa láti sọ́kà tó yapa síta náà àtàwọn sọ̀hábà allahumma izzal islam al muslimin اللهم كن مع ولاة أمورنا اللهم ولي, ولي أمورنا خيارنا ولا تولي أمورنا شرارنا برحمتك يا رحمة الراحمين اللهم انصرنا ولا تنصر علينا اللهم اللهم كن معنا ولا تكن علينا برحمتك يا رحمة الراحمين اللهم لا تدع لنا في مقامنا هذا ذنبا إلا غفرته ولا دينا إلا قضيته ولا مريضا إلا شفيته ولا ولا مسافرا الا رددته ولا مسحورا الا فقدت عنه سهرا ولا سائرا الا اليته وان لم ترد له الهدايه الا اهلكته يا رب العالمين برحمتك يا ارحم الراحمين قوموا لصلاتكم يرحمكم الله